الحمد لله الحمد لله الذي جعل الليل والنهار خلفة لنا ولا كرامة وإيجاد شاءوا الطلقات والرحمة والفتوات شاءوا إن شاء رمضان والركع وقد أوجعنا ما شاء الله أن وجع فيه من الأعمال والأقوال والأقوال حسنها وسيئها

الله يسلم عباد الله لقد كان شرائعكم ميدانا لتنافس قليل من اعمالهم ومجالا لتنافس المرسلين باحسانهم وعملا بتزكيه النفوس وتعزيزها وتزكيتها لكن بعض الناس وان خرجوا من رمضان الى شوال حتى خرجوا من الكتاب الى ومن السعاده الى الشقاوه إذا كان الناس بالغون على أسلامهم أقربها تنفعهم إن تراه في رمضان مجتهدا في طاعة فلا تقع عيناك عليه إلا ساجدا أو قائما أو تاليا بالقرآن أو باقيا حتى لا يزال يذكرك بما إيمان الصالحين وأتى إنك لتشفق عليه من شدة الإنسان وعبادته ونشاطه ومن ينقل الشر حتى يعود إلى التفريط والمعاصي وقال ان جعلت شارا كاملا مع الإيمان والقرآن القرآن للقربان وأوليهم عباد المواسم لا يعرفون الله إلا عند المواسم ويا ترى من فائدته إلى من عبادته من عبادة الشارك كاملهم إذ اجتمعت هذه عودتنا سلوك شاعر عباد الله إن السوى الآخر لا يترك فرضا ولا عمدا ما هم عليه من الدعاء والقربات خلال رمضان بعد رمضان اتقوا رمضان مدركة من وهم لا يتقاعدون من العبادات والقربات والطاعات المحفظة على الغرائب كالصلاة الجماعة والجمع والزكوات والشروط ولا يتم الإيمان والكفر في قلوبهم والطاعة والمعصية هم الذين قال تعالى فيهم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات أهل وأكوان من الله أكبر ذلك هو الفوز العظيم يروا ثوبا فالعيب الثانية وسبعون عباد الله سابقوا إلى صيام ستين شوال قبل الفوات وإنما صم رمضان ثم أتباه ستة من شوال كان كصيام الدهر وقيام الليل مشروع في رمضان وفي غير رمضان إن لأن رسول الله صلى الله عليه وسلم adúgbò fún ọlọ́wọ́ ọba ọba àdìsọ́lá ọba tí ó ti tẹ́wà kù ní àdúgbò ìbẹ̀rẹ̀ láyé nínú àtòní abẹ́rẹ́ ọ̀sán káàdì ọ̀sán áńlá nínú àtòní ọlọ́run ti bá ti wọ́pẹ́ nípa ọ̀sán wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run ti fi dáyé ọlọ́run kó bá ní ìgbàsùn wa ọ̀là àtàwọn ọlọ́run ọgbó rẹ̀ ọba tí a gbọ́ fẹ́ fún òwúrẹ́ ni ọba tó fi ọ̀sán ó jẹ́ kó máa gba àsìkò fúnra wọn tí ọ̀sìn bá lọ òróde tó ń bá lọ ọ̀sìn òde látara gbígbà fúnra wọn yìí òun náà ní tọ́jọ́ bá lọ oṣù ọ̀tẹ̀ ọ̀sẹ̀ ọ̀tẹ̀ ni oṣù ọ̀tẹ̀ ni látara bẹ́ẹ̀ ọdún ni ọ̀mà àgbé ọlọ́run ò ti wọlé nínú pẹ̀tọ́ fẹ́ ronú nípa pé ọ̀yẹ̀kùn wọn rẹ̀ sí wọn náà nítorí ilé ni tí ó ọlọ́run tí ó nípa ọlọ́run lòun ti ṣe sí ọdún ọjọ́ ìṣẹ́ wọn tí ò ló ń nà ẹ́ òkúkú wọn máa lọ péré òkúkú ti wọn máa lọ péré débi pé ọdún wọn kọjá ọlọ́run ló ń ṣe kẹ́kẹ́ ní sọ́ọ̀mà lórí o bàbá ní sọ́ọ̀mà ti lọ fún ìwọ̀n náà àyìnbó wọn máa ní lóko àtúntàkù ìgbàlẹ́kùn lọ́mọ lọ́pẹ́ fọ́ọ̀tì kò lọ́mọ lọ́pẹ́ yẹn mo jẹ́ ìtọ́kẹ́ tọ́kàn kò ní ọba tí ọ̀dọ́ láti sọ ọba tí ọ̀dọ́ láti gbé ó kó wù ní ìdáná òun òun ní darí ọ̀fẹ́ ọba tó yẹ kó iṣẹ́ lọ́wọ́ àwọn bá gbé lọ́wọ́ ọba tó yẹ kó òun náà lọ́jọ́ kí alágbára ó lòun gbogbo bẹ́ẹ̀ mo tó wá jẹ́ kí lẹ́yìn ẹ̀ta fúwájú wa àyíké ọ̀gá wa olólùfẹ́ wa nípa Muhammad sọ̀rọ̀ bá wọn wà ní ìwọ̀n sílẹ̀ ẹ̀rú ti ọlọ́run òtítí ọlọ́run àdókè ìjọba ọlọ́run bí ẹni ti ti láti di ọlọ́run ọba ọlọ́run ọba ó lè ti fi ọlọ́run lóko ńkó ọlọ́run bá lè jọ ọ́lá kò dá ọkọ̀ dá òkú ènìyàn nítorí àdébà mùsàmà ọ̀rọ̀ wá wà lẹ́gbẹ́ oríṣi àdébà mùsàmà ẹrú ọlọ́run kò ti bẹ̀rẹ̀ rẹ̀ ó ń kó ìlà sí irun yìí lálejò ó ń kó ìlà sí irun gbọ̀ngàn lápọ̀lù ìyẹn ló jẹ́ pé asọ́jù òun bá máa pé ẹni àkúrí ẹ̀dá ní àkúrí nítorí láti fi káyé ní orí ìṣúná ọ̀rọ̀ òbí ga ó sì fi ṣe ọ̀rọ̀ ọba àmì ìwà ti ọ̀rọ̀ ọba ní gbogbo gbogbo tó náà ń gbèjẹ lọ́wọ́ pátá kò sí jàǹbá bí ara ó ti àdéhùn ó ti rẹ̀ sí àpáàdé owó ìlú tó lọ àdéhùn ti pé òun ti ìjọ ìlẹ̀ lórí ìmọ̀lẹ̀ gbàǹkàkà ni kò fi bá kẹ́kọ̀ọ́ kan nù débi pé ipò tí àdéhùn ti ìjọ ìlẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ àtọ́wọ́ rẹ̀ bá kẹ́rẹ́ ẹni tó wọn ti parun kó lójú ọ̀rẹ́ sáré kí n filẹ̀ àfẹ́ni ìpanu lẹ́yìn ọlọ́run bá àtàlẹ́ kó bí a ti dẹkùn àwọn aráàlẹ́ àwọn ọ̀lẹ́yìn rẹ̀ kí ẹ̀ka ló ti tẹ̀lé ẹ̀rọ iṣẹ́ ọba aláàbẹ̀lú dáadáa lọ sí ọjọ́ àtúntì ẹ̀rú tọ́lá àwọn olùwò jẹ́ ọlọ́pàá tó wà ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ̀jẹ̀ apáyọ̀rọ̀ kó ti tọ́ àti kó ṣe yẹ ìjẹ̀rọ̀ ọlọ́run báyìí òun náà ní àwọn sọ́ọ̀lẹ̀ èyí àti àwọn ẹni ìgbẹ́ni. ẹ wá já máa ṣe wọ́n wá títí ìkó òkú àti bá wa. káwọn máa jáde àwọn kan wọ́n ń tẹ̀lé ọ̀dọ̀ ọ̀dọ̀ ní tù ú. àwọn tó máa ń ṣe náà nínú oṣù ọ̀dọ́ nìkan. ẹ̀jẹ̀ náà wà ní orí pé àwọn amú ẹ̀kọ́ àwọn amú ìwé lẹ́sì àwọn òkèta arípàyọ nínú bíbáwẹ̀ nínú oṣù ọ̀dọ́ àjòyè ilé ìjọjọ fún oṣù jíjọ́ ìyẹn ní oṣù tó tẹ̀lé oṣù rọ̀mọ̀dọ́n àfẹ́rọ́ fún ọdún rọ̀mọ̀dọ́n èyí tí ó kọjá ọlọ́run àlejòlá kó má lè fi àti ní àtìmọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ń já sí láyé ọlọ́run já sí kì í ti wòlò ó já sí lórí ìlọ́nù rẹ̀ ọ̀nà àtàwọn ọlọ́run náà òwúrò rẹ̀ báwo pé rọ̀mọ̀dọ́n pọ̀ rọ̀mọ̀dọ́n pọ̀ ó yẹ kó máa dé wà sí wa. Títa bá ronú lórí pé níjọ́ rẹ̀ là ń kókó lọ́wọ́ lọ́wọ́ bọ̀ ó ti wá àjọ yẹyẹ ó ti kọjá lọ pátápátá. Wọ́n tẹ́lẹ̀ kí alẹ́ rẹ̀ kú òlẹ̀ nílé ìjọba wà lẹ́ẹ̀kọ́ máa dé. Mo ní kí mo ti lọ yẹn òun náà ní bá ti wọlé ayé láti jáde kó ìyá ayé. Àwọn náà à láyé ilẹ̀ ń sí ilẹ̀ ń mọ́ ṣebí kílẹ̀ tó tún tẹ̀ ẹ̀kọ́ yẹn ọjọ́ tá lò láyé ní kò ọjọ́ tá lọ fún ọ bá ti kéde fún súnmọ́ ni àwọn òfa ọmọ ìdílé tó tẹ̀lé lọ ní ìfọ̀tí ìfọ̀tí nínú ọ̀fẹ́ bẹ́ẹ̀ máa ń rẹ́díò ní tèmi mọ́ níbi ìta fúnra yìí o lẹ́nu pátá sílọ̀lì lẹ́nu ìyẹn ọlọ́run lọ́tọ́ yẹ òkú tó wọlé ọlọ́run tó yẹ òkú tó jáde orí wọn mọlé ìkùn ọjà nínú ipò yóò di máa wá ẹ̀yin náà jẹ́ àwò tẹ́sí wa ká gbé bàbá fẹ́ẹ̀tì àdáàmù àwọn bá fẹ́ẹ̀tì ìbẹ̀rẹ̀ ti gbàgbé yóò rí rẹ̀ àwọn ọ̀tọ̀ oríṣiríṣi ta fúgàmù kalẹ̀ sábà tí wọ́n rẹ́ sí mọ́ àwọn ọ̀gá yóò sì máa ti kí ni yóò máa ti kí ìta rẹ̀ bá fi wá àsìkò bẹ́ẹ̀ ni kọ̀ǹpútà wọn ti dá ló pé kó ti fúgàmù ti jẹ́jẹ́ àwọn fẹ́ẹ̀tì gbàgbé ta fúgàmù kalẹ̀ wọ́n bá fi wá àsìkò akọrọ tó lọ lọ́wọ́ rà àwùjọ ọlá ọba tó fún wa láàbà ìta àti ìlú ẹ̀yẹ ṣé ìgbẹ́ ọ̀wá nílé tó kùkù ẹ̀rọ tó wá nílé tó tí kò yẹ bá ti lè tó tó a ti tó ẹbí ọmọ àti ìdí ọmọ àtẹlẹ yìí àbí pé ọkọ̀ àwọn àbá wọn máa ń tó sọ̀rọ̀ kọ̀ọ̀kan àwọn oúnjẹ àtúntò wọn máa mú ìdàgbà wá nípa arákùnrin náà arákùnrin lójú ayé àti ìwà àtúntò àti ìtàn wọn ní mọlákùnrin ó wọlé ìta ọlọ́run ló kọ́ di ẹ̀ta àlọ́ tí máa ń wọlé mú òòlù báyìí ó wọlé wọn bá àníkù ọ̀sẹ̀ arákùnrin kan lọ́la ti ó wá ń wo mọ̀lẹ́kà wo òun náà mọ̀lẹ́kà a wọ́n dùn ẹni ẹ̀ wá sọ fún kó o ti máa ń sọ máa ń da akẹ́kọ̀ọ́ tí máa ń di ọ̀rẹ́ kò máa ń jẹ kó kú lọ sí ilẹ̀ ìjìnlẹ̀ kó kú lọ sí máa ń in yẹn ń jà nípa ní àdébùsọ̀ ìmọ̀ ìwà ọ̀tún sí ìlà áfíríkà ní àdébùsọ̀ ìmọ̀ ọ̀tún lábá tọ́lọ̀ bá bu ọdún kò máa ń jẹ akẹ́kọ̀ọ́ ti pè ọlọ. yóò bá ní kíkọ láyé náà tó ní ń wẹ ní ẹ lẹ́gẹ̀ẹ́fẹ̀ òun ni pé àtúntò òsì kọ́lọ̀ ọ̀pẹ̀ ní ẹ̀yẹ

ọlọ́run ti kó ní ṣe ẹ̀ka rẹ̀ kí ló fà á fún ìṣe ìyẹ̀wò ọlọ́run. títí ọlọ́run ọba ni tó wà ní fífẹ́ ìṣẹ́nu ọ̀mọ̀dọ́ nìkan ní kábẹ́rù ọlọ́run. ọ̀mọ̀dọ́ nìkan kọ́ làwọn abẹ́rù ọlọ́run. mo ní kí àwọn olùkọ́ wọ́n ní kí ẹni tó wáyé fún ọ̀mọ̀dọ́ nìkan. àtìyẹn ló níbẹ̀rù ọlọ́run tí ọ̀bá ọlọ́mọ ọba àlejò ọlá ó fẹ̀mí pàtẹ́lú pé ẹni yóò tó bá yẹ kó ní bẹ́ẹ̀rù wọn ọlọ́mọ ọba òyìnbó ti lẹ́rù jẹ̀kí ilẹ̀ dákọ́ ọ̀bìnrin wà àtàkùn gbogbo ẹni tí wọ́n fẹ́ ọlọ́run pátá yẹ kí kókó àtìkò kókó ọba ẹni tí wọ́n fẹ́ ọlọ́run kò mú ti fún wọn máa nà wọn. pẹ̀lú tó wọ́n jèrè láàyè ọkùnrin òkú gbogbo àwọn ilé ìwé wọn ti wọn ẹrù pé rọmọdún ọdún yẹn ti ẹsùn máa wá sí máa lọ ó tún wọn lọ báyìí ni àwọn adágbére fún oṣù àlùkò hàn adágbére fún oṣù sùúrù oṣù ìbẹ̀rù ọlọ́run oṣù yìí oṣù ẹ̀jẹ̀ oṣù àpọ́nlé oṣù títí àtúntò àwọn ọba oṣù onírànà sàrà oṣù àánú oṣù àforíjì oṣù ìgbọ́kùnrin kó lọ́dún gbogbo ẹni rọmọdọ́n ọ̀tà tẹ́ǹtì ó fi kà á lẹ̀ báyìí ni kó kàlùkù wa kókó náà wá lè tẹ̀ kó pátá nínú rẹ̀ àti ìyẹ̀wò rẹ̀ àwọn ọ̀tẹ̀ tá a fi àwọn ọ̀rọ̀ tá a sọ èyí tó dá bẹ́ẹ̀ àti èyí tó dá àìrí àwọn ọjọ́ yẹn kọ̀ọ̀dá nínú nípa àfikọ̀ gbogbo lọ yẹ pátápátá ó jẹ́ bí nǹkan wà tá a máa ń mú ẹ̀mí ọ̀sìn ayé iṣẹ́ tí yẹn bá ṣe ń bẹ̀ tó wà ń bẹ̀ òun ayé iṣẹ́ mi bá ṣe lẹ́kọ̀ọ́ tó àwọn ẹ̀ tóun bá ti lọ ó pèsè yẹn lọ ni. ìdí ìyẹn ti sẹ́nu ìṣẹ́ ìmọ̀ tó ti wọ̀ láwọn olùkọ́ rẹ̀ nípa wọn. àwọn ọmọ pé kó da kó da ọ̀rọ̀ kó da kó da yóò máa bùbẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bá àlejò ọ̀la. bẹ́ẹ̀ ni àwọn ìdí yẹn ti fi òun lẹ́nu ọ̀bẹ bẹ́ẹ̀ kó tó a kó lọ́wọ́ àlejò ti fi àwọn ọmọdé tí wọ́n mọ sẹ́yìn ti ní sẹ́wọ́n tún di gbogbo ẹ̀ mọ́lẹ̀ ìyẹn ló wá jẹ́ pé ọlọ́run máa ti jọlá ó ní ọmọ sẹ́yìn tó kúrò náà fún wa á ní láti mọ̀ pé ìmọ̀ ọ̀dọ́rọ̀ ẹnu ọ̀rẹ́ ti yọ́ lẹ́kọ̀ọ́ fún olùkọ́ mọ́ wa rẹ̀ sí báyìí níta sẹ́yìn ọ̀dọ́ ọ̀dọ́ náà yóò kọ̀ wá o àwọn àdúgbò òdìbò sí báyìí wọ́n rí pé àwọn ọ̀rẹ́ ti ń ta adé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ta gbé ayé tó ẹ̀yìn ẹ̀yà wò ọlọ́run gbogbo tí wọ́n bá ní kẹ̀kẹ́ láti bí èso kọ́bà yìí tí kẹ̀kẹ́ ń tàn fún kọ́bà òun tí yẹn ti gbà lóko òun ti báyìí tó kẹ́kẹ́ báyìí báyìí nítorí wọ́n bá ti ń sá tẹ̀sẹ̀ wá wò lẹ́gbàdá wọ́n mà ní ìpín tó ń ṣe báyìí òun ló lè dìnnà yẹn yóò bá òun rẹ̀ nìyẹn lọ́wọ́ rẹ̀ ṣe kẹ̀kẹ́ ní àpò òǹkọ́ni wọ́n ti ìlú kẹ̀kẹ́ rẹ̀ sí kúńbà tó wọ́n ti máa wá láti sáàgbé ayé rẹ̀ lọ́wọ́ fi ní nítorí gbogbo jẹ̀ǹtẹ̀ padà ẹ̀rọ ìrìn ni wọ́n ìṣe ẹgbẹ́ dáadáa ìṣe ẹgbẹ́ ní àbúrú ìṣe wáṣẹ àbúrú yẹn yóò fọwọ́ wù yìí fún pé jìnnà sí ara yín tí ìṣe jìnnà sí ara yín ọlọ́run wà yín sọ̀ra ẹ sọ́ra torí ló fẹ́ fà mí jẹ ní bákan ní pé nínú àdìsí kúrú tí wọ́n mú sí bá wa àdìsí ọ̀gbọ́n wà nípa ọlọ́run kẹ̀yẹ́ ló kẹ̀yẹ́ dájúdájú gbogbo ṣẹ́yìn pátápátá lẹ́yìn kò sí àdàkùn ìjọba ò gbogbo ọ̀sẹ̀ ní pátá kékeré rẹ̀ ní ilá rẹ̀ ní ìjẹ́sí kọ̀kọ̀ ìjẹ́sí gbangba èèyàn lòun bá yín ṣe tí mo wà fún ìfún jà nínú wa sí ẹ̀sán fún lórí pé ọlọ́run yẹn tó wá rí ara pẹ̀lú ìyá lọ́dún wa kò ní pẹ́ bọ́lọ́ wọn lọ bá lọ́dún lọ́dún lọ́dún lọ ọlọ́run kò rí ara débẹ̀ kò pẹ́ bọ́lọ́ wa kò wọn wá ṣe lọ́dún lọ́dún tó bá orí tí àwọn bá wọn a máa fẹ́ lọ́wọ́ alẹ́yìn ọ̀rọ̀ lọ́run fún ọdún àwọn ṣe ọ̀rọ̀ gbogbo lọ wa. ara àmì gbígbà lẹ́yìn omi pọ̀ nìyẹn ẹni tí bàbá rẹ̀ bá ní lè ga tó ẹ̀rọ a bí ìrìn ọlọ́ka gbùgbà lọ́wọ́ mi mi wà sí ara wọ́ọ́ta ni. èyí ó ṣe nǹkan tí kò ní ká fún ọlọ́run ti gbà lọ́wọ́ rẹ̀ yóò kára yóò kára wọlé ní yóò kà wọlé yóò sì lè ga èyí ó ti ṣe nǹkan tí ìkẹyẹ ó tọ́ lọ́jú ọlọ́run ti fi nǹkan tọ́ lórí ẹ̀rù bá jẹ́ àti òsì o kí ìwà bẹ́ẹ̀ náà kó pọ̀ èyí ó máa tẹ́lẹ̀ wọn bá kọ́kọ́ kẹ́kọ̀ọ́ tọ́lọ̀ ọ̀sùn wọn mú ti gbà á ní ìrètí náà kàkọ́ á ní láàánú tó ní ní ń parí ẹ̀rọ ọ̀dọ́ àlẹ́ tọ́lọ̀ ń bá a lọ́wọ́ ẹ̀ ó máa tẹ̀lé ọ̀gbọ́n wọn gbà á. làkàrẹ̀ ọjọ́ ọ̀sẹ̀ ìgbìyànjú ẹ̀rọ ọ̀dọ́ ọ̀dọ́ yìí bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ti jẹ̀mẹ́ ìwú jẹ̀mẹ́ rẹ̀ jẹ̀mẹ́ torí báwọn ẹni ẹni rí àtẹ́kọ̀ ọ̀wọ́ kábàlì tí wọ́n ti dé tó ẹ̀rú púpọ̀ ní ọ̀dà ọ̀gbà lọ́wọ́ àwọn kí ni wọ́n ìdàkọ́ ọmọ lọ́wọ́ tó ti yàn sí. àwọn olùdẹ̀rọ̀ ọlọ́wọ́ máa ń gba tẹ́ wọn ọlọ́wọ́ àwọn ẹ̀sìn olùdẹ̀rọ̀ ọgbà tẹ́ ìlú wà wọn. káwọn sọ nípa pé Ramadan oṣù tẹ́lẹ̀ tó wọ́n ti lọ nítorí pé kí àwọn ẹni lè mú ẹ̀wọ̀n àtàlápàá ń tètè wọ́n gbìyànjú láti máa ta iwájú yóò jẹ́ àsìkò ìṣẹ́ ti àdènà tí yẹn máa fi ilẹ̀ ní ojú tí a bá wò ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ló ní èyí tó kún jọjọ ṣùgbọ́n náà ọ̀dọ́ ó pẹ́ nìyẹn wọ̀ ẹ̀jẹ̀ ká wò látòkè àti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀lẹ́sẹ̀lẹ̀ ó ní nígbà tí yẹn máa ń wọ tí ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó jáde wọn nínú ọ̀mọ̀lọ́rọ̀ tó mọ̀ ọ̀dá ló ń gbé nínú ọ̀sán ni. nínú ọ̀sán rẹ̀ ibi tó ń pè aláwọ̀ nílé o aláwọ̀ yìí dàbí fún ẹ̀wọ̀n rẹ̀. ẹ̀kọ́ yẹn tó bá ti ní ọ̀rọ̀ dípò lọ́rọ̀ lọ́wọ́ nìkan ní rárá wọn lè máa lò ó lọ nínú ayé rẹ̀. kò lè jẹ́ pé iye tó máa rí wa nínú ayé rẹ̀ ni. wọ́n ní wọ́n nígbà tí ìbá wá sí nǹkan máa ẹ̀sìn ọ̀rọ̀dọ́rùn yóò wá jẹ́ ìyá ayé ayé fún ndị yóò máa jẹ́ ìjẹ́ láíláí torí pé kí ni ó ti ra rẹ̀ lórí dáadáa nìyẹn káàkiri nígbà ọ̀rọ̀dọ́ ṣe ẹwà òkè òkè ah, ṣùgbọ́n tó máa jẹ́ ẹ̀rọ ni pé nígbà tí ọ̀rọ̀ máa ti lọ báyìí àwọn kan gbé kété tí òun àwọn àgbà ti ń lálẹ̀ kọ́ ọ̀rọ̀ tó ń lálẹ̀ nígbà yà ti dàgbà yìí wọ́n ti jáde lẹ́kẹ̀ sílẹ̀ kó òun mọ̀ ní ọlọ́run wọ́n ti tẹ̀lé ìgbé wọ́n tẹ̀lé kó òun ní orí rẹ̀ wọ́n ti jáde lọ sí orí ibú ìyẹn ló jẹ́ pé àwọn èèyàn nígbà tí ọmọ náà bá lọ àtúnyẹ̀ fún wọn òun náà ní wọn àwọn kan bẹ fọ́lẹ́ nígbà tó tí wọ́n gbapá wọ́n gbìyànjú bí wọ́n tó máa kírun bí wọ́n tó máa kọ̀ hàn bí wọ́n máa sunkún bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ wa ẹni tó máa ta kárọ̀. Ata ẹni tó kọ̀ wà fún un, àwọn ẹni lè yà fún un àtùwọ̀hà. Àwọn tó máa ń kú lẹ̀ báyìí, ẹ̀rọ ń báyìí rọrùn láwọn tó máa kàlẹ̀ fún àgbàgbàgbà. Olùkẹ́ tó wáyé láì lóde, àdáàbò láì lóde, yóò lọ ìlà àpáàlọ́ máa ń tẹ̀lé wàhálà ẹ̀ka máa tàbíkà àwùjọ òun. ẹlòmíì nípa àwọn olóko ọlọ́run àpọ̀ àná lórí pé kí ni èyí tí mo fẹ́ tẹ́lẹ̀ kò lò ayé ti lọ sí èkúté ti jẹ́ ọmọdé wọn bọ̀ wá yá òun lè ti mọ fọ́ ayé yá mo bá wọn fẹ́ tí wọ́n ta fọ́ ayé níjọ́ ẹni jọ ọjà wọn kí ilẹ̀ fẹ́ tí wọ́n mọ fọ́ ayé yá kí wọ́n àwòrán lọ yí sẹ́yìn. títọ́ ṣùgbọ́n kí ló dà bẹ́ẹ̀ pé níṣẹ́ àrùn ìdí tí èèyàn ni wọ́n fún wọn kàwá ni ṣùgbọ́n mo bá wọn fún wọn kàwá ni ọ̀dọ́ ni kí á lè ṣe òkò náà kí á oṣù kò á ni wọn. Níbi tí ẹni tó wá ní pé ẹ nígbà ọmọkùnrin á ká tí wọ́n ti pépà jọ máa kà. Níbi tẹ́tẹ́ òfin kò jẹ́ ìlú fún wọn papọ̀ ánì, wọ́n ti gbà pọ̀ ánì níbẹ̀. Látara pé wọ́n ti gbà pọ̀ wọ́n ti ka ọ̀nà náà wọ́n ti kà á kókó ẹlòmíì báyìí tí ẹ bá ní ọ̀nà náà ẹ máa tọ́lẹ́ sí ìlànà àwọn sábàbù wà sọ̀rọ̀ àwọn ẹni rẹ tó ti lọ ẹ máa pẹ̀lú ní ìrẹsì wọn pé á ah, ẹni tí ti tẹ̀lé máa rẹ tẹ̀lé báyìí ó ti fi máa rẹ tẹ̀ àwọn báyìí àwọn ẹni rẹ tó ti lọ ṣùgbọ́n tí ọ̀rọ̀ ọlọ́run bá ti lọ báyìí ẹ ní láti kàkínà lára rẹ lọ irú àwọn ilé ìnáwó báyìí mọ́ wá àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ ti ṣe àwọn olùdíje náà kọ́lọ̀ wọn wà lọ́dọ̀ nìyẹn àwọn bẹ́ẹ̀ pé wọn ò nípa nípa ìgbọ́sí wọn ìgbọ́sí wọn fúnra wọn lọ́dẹ̀ yìí torí pé nínú àmì kọ́lọ̀ pa sẹ́yọ́ wíìnì ṣe dáadáa òun ní bí ìwòsí dáadáa kẹ̀lé nínú àmì kọ́lọ̀ pa dáadáa lóhùn èlò ẹni tó wá ní tó lù ń pàwé ọ̀dọ̀ kí ń parí ẹ̀kẹ́kẹ́ ìpòsẹ̀rẹ̀ àwọn ẹlòmíkẹ́ nígbà ọwọ́ àdìgbé rọ̀mọ̀dọ́ lọ òkè rẹ̀ ti bá àwọn ti ṣe lẹ́nu ọwọ́ ti wọ́n bá ti bá àti yóò bá bá ní. èyí tí ọ̀rọ̀ bá ká lẹ́yìn yẹn olùgbé bí i pé rọ̀mọ̀dọ́ rẹ̀ kẹ̀lá á má jẹ̀ lẹ́nu. nítorí rọ̀mọ̀dọ́ ti parí bá a ní láti jẹ́ mi ẹnu yóò ti ti wá nù. ti pa kùránì ìgbé kò ti parí lẹ́yìn yẹn. bẹ́ẹ̀ sì ni àwọn tíìmù kan bẹ̀ kọ́lẹ́ pé ibi tí wọ́n ń dáadáa nínú rọ̀mọ̀dọ́ọ̀nù àtìwájú òsì rọ̀mọ̀dọ́ọ̀nù fún òbí rẹ̀ o nípa títẹ̀lé tọ́lọ̀ títún ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá wọ́n wọ tọ́lọ̀ ni ọwọ́ àtẹ̀yìn àwọn ni ọwọ́ àwọn lẹ́kọ̀ọ́ nípa òkú tuntun wọ́n nínú ní gbogbo àwọn tó yẹ kí wọ́n nínú ọ̀rọ̀ náà ẹtù ọ̀kẹ́ yẹ lọ ẹni tí kàkó ẹ̀fẹ́. Gbogbo tó di ọ̀rẹ́ padà sí ẹ̀fẹ́ tí ó pàdé ìbáyìí àbí tí kàkó ẹ̀fẹ́ ni. Àbí ikú tí bọ́lọ̀ wọn ti ní bẹ̀rẹ̀ wọn ni tó ti ní bẹ̀rẹ̀ rárá. Torí pé ọlọ́wọ́ bá lè kọ́lá ó lè mú orí ayé láti kó nígbà àtẹ̀jọ́. Ṣùgbọ́n tó

àti kápò ọ̀fin náà ní pẹ̀lú wàdí náà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́sì pẹ́lẹ́ kó tó ní oúnjẹlẹ̀ sí àwọn mùsùlùmí síbẹ̀ síbẹ̀ inú ìjọba yìí wọ́n kò ní lórí wọ́n wá ló tó Ramadan àtàkùn tó Ramadan ìyẹn ló fẹ́ wọ́n náà ní ó lè máa dáa tú ó lè máa jẹ́ bọ́ ó lè jẹ́ tó kò ní bá rúgbẹ́ nítorí ẹni tí sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ ní gbogbo ọba àwọn tó ti àrùn jẹ́kùn lẹ́sìn ní ẹnu ọ̀kan rẹ̀ torí pé ǹjẹ́ ó máa ṣẹ̀rọ láàrin òní àti tètè ní ẹ̀yẹ̀ o látara bẹ́ẹ̀ pé àwọn tó jẹ́ ẹni tó ọ̀gbà tẹ̀ wọ́n wọlé gbogbo àwọn ọmọ ìsìnkú òní fa àtẹ̀yẹ̀ ọ̀rọ̀ náà nù bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ ìgbọ́n yóò àwọn ọ̀dà kọ́tọ̀ náà sì ló di wọn kọ́ káká lé káwọn ẹ lọ ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ lọ sọ́nà àdéhùn náà onílẹ̀ ayé sẹ́nu ìmọ̀ àná ẹ̀kọ́ ó sì kọ́ ẹ̀ ṣe ọ̀sìn àbẹ̀rẹ̀ ó ní ẹ̀rí ìgbàgbọ́ àti ìyá ń kó papọ̀ nínú ọkẹ̀rù pẹ̀lẹ́ láì títí èyí ẹni tí yá ń ẹ̀ka tó ti máa nù ìgbà tí kàkà tí ọ̀rẹ́ tí ẹ̀fẹ́ di ọ̀dàkà tó bu akọ ní ìyẹn fẹ́ àti ọ̀dàkà wa sọ̀rọ̀ dọ́ọ̀n. àbí kí ọ̀dàkà òṣèlú tí wọ́n wá mú àjọṣe ní ọ̀rọ̀ dọ́ọ̀n kàkọ́ òwò wa nígbà wà wà wọ̀ ni ká máa tọ́jú ọ̀wọ́ ni ká máa sàánù àwọn èèyàn ọ̀wọ́ ni wọ́n yẹn ní gbòdè ọ̀hún ẹ̀yẹn ni orúkọ ọ̀gbọ́dọ̀ tí ọ̀nà bẹ̀rẹ̀ sí o àwọn tó ń gbé nùgbọ̀n lọ́nà tí wọ́n máa ń sọ pé bákan náà òun ẹni pé àwọn tí a ròyìn wọ́n pé inú ọ̀nà dọ́ọ̀n wọ́n mọ́ nípò ìjọsìn wọn gbogbo ní wọn ní pé padà wọn ò bá fẹ́ yàn ọ́ lọ́rùn àwọn ní àwọn tọ́lọ̀ náà tó kọ́ pé wà á lọ́mọ onímúmi náà onímúmi náà jẹ́nu náà bí tẹ́kìlì yẹn bá fi ayé mi náà olúwa tó ti bá wọn sàlẹ̀ wọn àlùfáà àlùfáà àti òun náà bá ti pé lórí àwọn olùgbàgbọ́ àwọn onígbọ́ da àwọn onígbọ́ tó ń wọ̀ iná ìlú bẹ láti lẹ́nu tó dúró rẹ̀ wọ́n ti wá lórí náà lọ àtìpá o ìjọba gbọ́ngbọ́n látọ̀dọ̀ ló ti wá ṣe fún un láàdé ká ó wà ní báwo tó àwọn yìí olúwa ló lè tẹ́tọ́ ta ilé yìí o kí ọ̀gá jẹ́ fún ọ tó bá lọ́jọ́ àti àánú abáyà ìlú tó tọ́ bá ayà pẹ̀lú fún ẹni tó máa wọ̀ lọ́dọ̀ láàrin tó rọ̀ lọ́dọ̀ oṣù kẹta máa fi ẹ̀ sáré ṣùgbọ́n tí lẹ́yìn oṣù kẹrin tó ọ̀sán rẹ̀ wọ́n ọlọ́run ti ṣe àwọn àwòrán lónìí fún wa inú àwẹ̀ èyí ti ń bẹ òun náà ká gba mẹ́fà nínú ṣàwáàlì èyí tó ti ní àná lórí ṣàwáàlì tó ti ní àná láti tọ́jú ló ti tẹ̀tọ́ agbára níjọ wọn sọ fún wọn ní oṣù ta ni a tọ́jú níjọ tọ́kẹ̀tì rẹ̀ wọ́n ní oṣù látàlẹ́ mẹ́rin yẹn wọ́n lè tíwùdé ó lé yí pé a gbé agbọ̀dún ìgbà yẹn kọ́ òtún kékeré òtún pé àtọ́júlẹ̀ àwọn àwọn ẹ̀sìn ẹ̀sìn bá fẹ́ gbà. Àwọn ọdún ọ̀dọ́n ọdún àwọn ọdúnléyà àyè sáàyè nílò ìjọ kẹtàjọ kẹrin. Wọ́n ń kíjà yára. Ṣùgbọ́n ọdún ìtura àwẹ̀ tí yẹn bá fẹ́ gbà rẹ̀ ó ti tẹ̀tọ́ fún yẹn láti gbà rẹ̀ ẹjọ́ kejì. Èrè sọ́nà yẹn o ṣùgbọ́n ó ti tẹ̀tọ́ fún yẹn láti gbà rẹ̀. Èyí ló jẹ́ pé àrì nínú àwọn ti bẹ̀rẹ̀ ṣàwárí wọn láti ẹ̀ta tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ sí wọn náà ṣùgbọ́n bá gbà pé mẹ́fà ti mẹ́nu ṣàwádìí alẹ́sìn ọ̀gbọ́n àwọn olùfẹ́ràn ó lé ní kókó àwọn ọ̀dọ́ náà tó wá pa mẹ́fà yẹn ó ló ń tàyẹ́ gẹ́gẹ́ inú mi tó ń kàkà rẹ̀ ọ̀wá ti dàpọ̀ orí ìlú wa rẹ̀ bá a ti gba ọ̀dọ́ láìpẹ́ káàrí bẹ́ẹ̀ láìpẹ́ káàrí ti ẹ̀rẹ́ o ẹ̀jẹ̀ á mọ̀ pé mẹ́fà yìí a lè bá tẹ̀lé àwọn a sì bá lọ́wọ́ èyí ti gba méjì lónìí ó ti ó gba méjì ó ti rí ó sì lè fẹ́ ọ̀gá kó ti ní kó ti fẹ́ ọ̀gá kó ti ní ilé ìgbà á náà tó bá ti nǹkan ọmọ lẹ́wọ̀n àtẹ̀yẹra rò bá a ti gbà rẹ̀ ọ̀nà dọ́ọ̀n òun náà yẹ tó bá tá àti ìtàkùrù fún ọmọ dọ́ọ̀n lọ́sì mọ́tò àti ìtàkùrù bí aago márùn-ún ọjà àti mẹ́tàlá ilẹ̀ ní àtàlá àti tó gbé nígbà yẹn ta ó wà nínú òkè tó gbó bákan ní pé lẹ́yìn ìṣàwá ipò mẹ́fà ká ní kẹ́tọ́ òṣèta láàrin oṣù ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún gbogbo eléyìí tó lọ́wọ́ bá tó ọ̀rọ̀ fún yẹn bẹ́ẹ̀ kí nínú yẹn ní pọ́ọ̀sì kó má yóò ni ìdá ẹ̀ yóò tó máa ta bákan ìwọ asáńtà ń orí kí n ní tí ti kàn ní tó nígbà tí ọ̀mọ̀dọ́ọ̀mù bẹ àtìgbà tí òjò ọ̀mọ̀dọ́ọ̀mù kè é lẹ́kún mọ́kànlá. Bọ́dé ti ṣe máa ń fi ọ̀mọ̀dọ́ọ̀mù mọ́kànlá yẹn, ìka wà ní kí náà lábúrà ní mọ́kànlá yẹn. Bá a ti fi inú àwẹ̀ yẹn, àti inú àwẹ̀ àtẹ̀kù ọ̀sán àti ìmọ̀ àná. Tọ́wọ́ ni wọ́n wá pa á sí. À ń lọ táàtì kí ni táàtì kí látàrí tàbí táàtì kí láàrin òru títí láti òun tó mọ́ bá a ti nù ọ̀dùn náà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́yẹ ká máa fi bá ọ̀pọ̀lọpọ̀ wa bá ti parí rákà ní lọ́pọ̀ kí ìjọba yìí yóò rákà tàbí ẹbí búrúdì lálẹ́ àti ìmọ̀lóhùn ìtọ́rọ̀rùn fún aláàbà àti ọlọ́gbọ̀dọ̀. bákan ẹ̀ pé àwọn ọ̀dẹ̀ wọn fi ìdí ìfẹ́lẹ́ ní ọ̀rọ̀ ẹ̀ lábójútó àmìsọ̀rọ̀ mọ́ wà lẹ́sọ̀lá wọn fẹ́ kà ní ìlànà ẹ̀ ọ̀lẹ́ ní tó bá bójútó owó fi ọlọ́wọ́ ọgbọ́n pọ̀ lẹ́sọ̀ láì tẹ̀lé àwọn àbọ̀ wa ọ̀lẹ́dẹ̀ fún ọ̀lẹ́dẹ̀ fún ọ̀lọ́wọ́ àti ìtòlé ìlànà ní agogo àfà táwọn ìlànà àbáyébájú tí wọ́n bọ̀ wá fún àfà àti ìlànà àgógó àbáyébájú torí pé tó ń bẹ ọ̀rẹ́ lójú

ti sí àwọn nẹ́fìlà mi o ṣùgbọ́n àwọn nẹ́fìlà yìí kọ́ oṣù mi ní ni. Pòlí àwọn fẹ́rẹ́kà méjì lẹ́yìn wọn bí. Bí ẹ bá fẹ́ ẹ̀fẹ́kà méjì ẹ fẹ́ ó bá wọ́n bá ti ni ó lè wò pé wọ́n tún ti dá ìfọ̀mọ́ ẹ̀sẹ̀ nẹ́fìlà. Ẹ̀rí ta bá àwọn ọmọdé ọmọ ìyàwó rẹ̀ ó lóun lọ àti tẹ̀ ẹ̀ máa lẹ́ gíláàsì sí káwọn lè fi ṣáà ìmì náà gíláàsì. ìyẹn ló kọ́ ló ń lọ àbá àgbọn ní ìyá àrùbẹ̀ ẹ́ pé báàgì máa fi pípọ̀ ní lẹ́gbà lóhùn láti àbábá tí wọ́n ti bẹ̀rẹ̀ lórí o ló ti bẹ̀rẹ̀. ṣùgbọ́n lẹ́sìn ìlú ọkọ̀ pàtàkì ìjọba tí wọ́n tún ìbẹ̀ mẹ́ta bá a máa ń kàkà lójú rẹ̀ òun làdí ìdógún ẹgbẹ́ onífàdí ìsinmi tó ti ẹ̀ka káraká àbẹ́fà ẹ̀ẹ́dẹ́gbẹ́ olùkọ́ ẹ̀sẹ̀ ní oríṣiríṣi àwọn ìwà láti lówó abẹ́ àti òkú lélẹ́yìí àwọn akáàbà pé àjẹ ìdílé ìdí jẹ́ ara rẹ̀ orí bí àti ìfò òdùn ààrẹ ti fẹ́ àbí lọ sí ìdí jẹ́ ààrẹ ti fẹ́ èyí láti dọ̀dọ̀ láti ara rẹ̀ tú ọmọ. ṣùgbọ́n tí ẹ̀ka fẹ́ láti àjẹ ìdílé ó wọn ò tún yẹn tó bá fẹ́ yẹn lẹ́sà ó máa tẹ̀síwájú lẹ́sà. nítorí pé kí àtòkí lẹ́sà àtẹ̀kọ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ̀ka fún méjì lákàtí ìbẹ̀rẹ̀ lẹ́yìn ṣáì. bọ́ọ̀lù fẹ́ẹ́ tẹ̀síwájú lẹ́sà láti yẹn lẹ́ńtà náà ní àwọn àsìkò yìí bí ẹni wá ní àwọn afẹ́ àwọn táǹkì nínú ọ̀dọ́ ọ̀yẹ́ bá jẹ́ àgbo ẹ̀ ẹ́ dúpọ̀ náà máa ń rìn àwọn òṣèlú wa ní tí wọ́n bẹ̀rẹ̀ àdúrà tó wá ọ̀yẹ́ fún òṣèlú àti ìrìnlọ àtẹ̀síọ́ òṣèlú àtẹ̀rọ̀ àwọn tí wọ́n máa ń rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wa lọ́kùnrin àti lónìí á òun ti kò dà òun tó ga àti ládàgbọ́ kan mọ́ òun ti tẹ̀ àti wọn àkàrò wa onílẹ̀ àjẹmọ́ àpapọ̀ bá àti. ǹjẹ́ àlejò láàyè báyìí báyìí kàwọ́ tó lọ máa dáhùn lọ gbẹmú ẹsẹ Ọlọ́run ìrìn tó ní wọn sílẹ̀ fún àkàtúntò eléyìí ó gbọ́dọ̀ ní oṣù lọ́la lọ́dún wájú torí tó bàbá ń da àgbáwò wọ́n ti náà kún òṣèlú kẹta òun ló ti súnmọ́ ju òun ẹ̀sán láàbù bẹ́ẹ̀ jù torí kí àgbáwò kàkẹ́ kí òun ṣe kó ṣe ní òun ẹ̀sìn òun ṣe rẹ̀ fún àwọn ìgbò tó lágbára sí nínú àgbà òṣèlú àbúkà hundred million. Wọ́n gba àwọn ìyàwó ìwò òdì ni wọ́n. Lójúmọ́ wọn lè láyé láyé láyé wá àwọn ọmọ máa ń gbé. Ìrọ̀lá fẹ́ tẹ̀tẹ̀ mu. tẹ̀tẹ̀ lásán ni. Tó bọ́bá ti lè máa ń jọ lọ́wọ́ gbogbo wa, ojú kò ní ọmọ ẹ̀fẹ́ ni máa fi lọ. Olúkọ́ náà ní ẹ̀dùn ọ̀la ìyá ẹ̀ náà. Ọlọ́wọ́ tí wọ́n máa ń jọ lọ́wọ́ tó máa ń jọ wọ́n ìjọ náà. Ìyẹn ló fẹ́ pé inú ní agbá

kò bá kú. Òun ò dúkú ọbẹ̀ lẹ́tí ọba, ọbẹ̀ kẹ́lẹ́ lè yẹ ọrọ̀ nǹkan máa lẹ́tí ọba lọ, ọ̀sà àkúrà ló máa máa ṣe lọ. a ìwà lè tó kọ ni, ìfẹ́ tó nílẹ̀ yẹ ọrọ̀ ọba máa ṣe lọ, a والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم أما بعد عباد الله أكثروا من ذكر هذه الغزاة فإنه يأتيكم غزا توفي أن سعيد من المسلم دخل المصدر مثل يوما يقاس عن الصحابة من الصحابة عن رسول الله صلى الله عليه وسلم فقال أنا ذاب الحمار وأسلموني وهو أسفا على فقد الحراس تولوا في أمور معصومون وهو أسفا على فقد الشقاق فعتب من زاوية المصري حاكم قائلا ودعني أنت اعتقاد نظر توده ونفس أبكية إلى الممارس وكل جماعات لا بد يوما يفرق بين وقوع الشتات فقال سعيد من أنت فقد جبتني حزنا قال أنا من المؤمن وكنا سبعين كان المرء ولم يكن سواك واعلموا أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة فيها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أذكر وبنات مسلم أتوكل في الله صلى محمد صلى الله عليه وسلم Tolong balik kalau kepala kita pun kita fikirkan. Amal aja. Amal aja. Eh kamu sendiri lalu dicoba lah, kemudian ada lagi perjuangan sendiri. Eh tolong dulu. ẹni tí ọ̀rọ̀ nípa pé tí ọ̀rọ̀ náà bá parí tí ìgbọ̀nsẹ̀ náà parí ni. Olùkọ́ náà fi láyà kan parí fún àfikún ó ní wàá àmì ìrọ̀ kàkà láti àyè àti àtàlẹ̀ òkè. Ọlọ́run ní máa ti wọ ọlọ́run títí tí kò bu adé lọ. Gbogbo nílé ìwọ̀n ìjọ ìbáná àgbọ̀dọ̀ dá lórí oṣù kan. Lẹ́yìn pé Rọ̀mọ̀dán wá ìgbà lọ́sẹ̀lẹ́ra wọ́n bẹ̀rẹ̀ fún bí oṣù kọ̀ọ̀tẹ́ ufanye tunapale tufanye tawali gbogbo wa mú oṣù kẹfẹ á ń sọ̀rọ̀ bí fẹ yóò fún yóò fún bá fẹ wọn kò ní kò sínú lànà ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ ààrẹ ń bẹ tọrọ fẹ ká máa ṣe ká máa balama òní ìdájọ́ báyìí bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ti ní ìlẹ lórí àwọn kan ṣẹlẹ̀ sí wa fẹfẹ káàdì ọba ronú sí ọ̀pọ̀lọpọ̀ lórí pé àwọn ìjọ kò sí gbọ́gbà ọ àwọn àbáàdì wa pé nínú àwọn àmì tó dàgbọ́ lẹ̀ ní. tó máa ń sọ̀rọ̀ bí a ọlọ́run kára wa náà ìyá wọn ni máa dé sígbò èdè ọlọ́run tá a máa mọ̀ ọ́. ẹ ọlọ́run bá kan ọlọ́run tó wà ń lóògùn sọ̀kà àti nìkan. àwọn ti wù sọ àgbọ̀gbọ̀ ọlọ́run wọ́n máa ń pariwo pé ẹ lábájá máa ní lábájá máa ní o ní kúkúrú ẹnìkẹ́kẹ́ àgbà yẹn níjọ yìí. mọ̀ọ́kọ́ọ̀lẹ̀ àbúrò wọlé àbúrò wọlé lọ́sọ̀rọ̀ ìṣà kò kí n ma wúrì ní àbúrò má tó sẹ́yìn kó kàkíkà ìgbà yẹn níjọ yìí. kò sì mọ̀ fún wọn kàkà ìwú wọn lọ táwọn tó ń bọ́ lọ. oríṣiríṣiríṣiríṣi àníṣòro wọn kọ̀ lọ́sọ̀rọ̀ ó ní ẹ máa ní kí n máa wọlé àlù kí n máa wọlé àlù báyìí ní ara bí ikú ni n máa wọlé àlù yóò sọ ọjọ́rẹ̀ rẹ ni ilé àdírí yóò sọ jù ní àdírí ilé ọlá yóò fọ àyàyẹ lẹ ikú ọlọ́run tó ó ti ṣe mẹ́wàá torí pé ìgbà tí yóò dérò ìyẹn ní ìwà ara rẹ̀ wọ́n gba ìkáyà kan wá àbáwọ̀ àbùdókọ́rọ̀jì olùdáwò nínú tí àwọn ọmọ pè ní mùsàlù wà nìyí wọ́n mú ìkáyà kan wá mẹ́ nípa pé lẹ́yìn ìlú mùsàlù lẹ́yìn ìlú mùsàlù òun wọ́n pè ní ọ̀gá àwọn tàbí àyè nípa ìmọ̀ ọ̀gá àwọn tàbí àyè ni pé àwọn tí wọ́n bá àwọn sàábà lògbà àwọn sàábà tó bá lẹ́bí lògbà àwọn tó wá bá àwọn sàábà yẹn lògbà àtiwájú wọn ní lẹ́yìn ìlú mùsàlù ó wọ́n wọ́n tó wá ìdí tuntun bẹ́ẹ̀ ló máa ń ń wá kó wọ́n ti ẹ̀rọ yìí tẹ̀lé àwọn bàbá lẹ́yìn lóòótọ́ bá àwọn bàbá ló bá ó ṣùgbọ́n àwọn bàbá tó bá yóò bàbá wọn ti lọ. tó wò pé òun ní ìdílé wọ àwọn bàbá wọ́n wò ní wọ́n kó ẹ̀sìn ọlọ́run àwọn ni wọ́n rí ẹ̀sìn ọlọ́run nígbà tí ìsọ̀kalẹ̀ tí wọ́n kọ́ yàwó sí àlẹ́ yàrá abẹ́rẹ́ mọ́ máa tó máa ń dààmú òní àwọn tó fẹ́ sọ̀rọ̀ ọ̀bà yìí wọ́n máa ti lọ ìmílẹ̀ ní ìrẹ́ ìtẹ̀tẹ̀ wọn wọ́n bá ti mọ̀ wọ̀ yìí ó pẹ̀ lọ́dà yìí nípa ara kẹ̀kẹ́ gbogbo àwọn ní bẹ́ẹ̀lẹ̀ tí a ń yìí nípa ara. ó yà áfẹ́fà ó wà áfẹ́fà yìí alẹ́ àkàtúnṣe kò mọ̀ á irú bàbá tó wà ní káfíń wà lẹ̀ tó ń gbogbo àwọn tó ń fẹ́ sọ̀rọ̀ wà yìí. owó ń dá òṣìṣẹ́ wà lọ bí owó rì wà á sọ owó هو أسفا على حفظ الصغار أه ìbànújẹ́ lára ni o bí àwọn tá a lè tọ́kànlé wọn lọ́wọ́ ti lọ orí àwọn tá a lè tọ́kànlé ọ̀rọ̀ tí mo ti wà fún yẹn ó wá fún nǹkan tó wá òun yẹn ti sọ̀rọ̀ ẹ̀yìn wá ti àwọn òfin bọ́ọ̀dà àṣìkà bíkọ́ọ̀tù ọ̀pọ̀ níta wá ti rà o àwọn ọmọ olùkọ́kànlé yẹn ọ̀rọ̀ ti wọ́n wọ́n ti lọ yẹn ṣùgbọ́n tí wọ́n bá sọ ní wọ́n náà tún kàkà sí ìlà àti ìlẹ̀ nìkan máa rí máa fún ara rẹ lórí àti wọ́n lò máa fún ara rẹ lórí ìwọ ni máa fún ara rẹ lọ́wọ́ sí yẹn sọ̀rọ̀ tí wọ́n lẹ̀ wọ́n ti lọ. òkú tún jẹun àti ìlà àwọn ìdájọ́ wọn gbogbo àwọn jẹ̀mẹ́ jẹ̀mẹ́ jẹ̀mẹ́ pátápátá yóò lè yọ kẹrin. nítorí yẹn báyìí sẹ́yìn ìlú báyìí wá ní ìwọ ọba àwọn sọ̀rọ̀ tọ́kọ́ ti ti bẹ́ẹ̀ ní bóṣùlẹ̀ kò sí ẹ̀wà nílé ìdòwò ní kó ká yọ. ẹnì wọn ti àwọn pé ánìyàn lè fi ìrìn wọn rìn mo jẹ́ pé náà wà lè tẹ̀lé kó tó ń bá wọlé kò ní pé wọ́n bá ti gbogbo wa ká lọ wá mẹ́. gbogbo ọ̀sẹ̀kọ̀ ẹnì kẹta ló lè tẹ̀ka kókò lẹ́yìn. ó ti tẹ́kọ̀ọ́ náà lè nígbà tó yẹ káwọn tó ló ń ṣe káwa náà o. a bẹ́ẹ̀ tó kọ fẹsẹ̀ ọ wá òkè a ìwú ìbànújẹ́ wọlé pé kí ìwọ máa ronú pé ìrìn níbẹ̀ ti ń sún ara yín rẹ̀ kí ló sún àwọn tó ti lọ. ẹ fi àwọn ta wà ní ìjẹ́ lónìí ìpínlẹ̀ ìgbà tá a pa ní ìlẹ́ ìgbà obìnrin tó kù àròkù àròkù yá wọn bí a ah, ẹni tó kú ọba ti gbé lọ wọn bá yìí wọn lọ kí wọn dúró tí ìkẹkẹ ń ṣe tí náà ń dàgbà rẹ nígbà tó ń padà àti kò tó ń kọ èyí ti sábà lápá wọn bá tó kú wọn lẹbẹ ká máa rẹ tó tó dábàá ti tẹsí wúyẹ ní wa ni o nígbà tó owó tó máa yẹ fún ọ sí torí pé náà máa ń ti dọ́kọ̀ ọ́ ti dọ́kọ̀ rẹ ń ṣe dọ́kọ̀ yẹ yóò máa tẹ̀sí àmọ̀tá àti ìwà lórí. ní lábí owó ọwọ́ ẹ̀jẹ̀ ìfẹ́ làbí fún méjì ọlọ́run náà tẹ̀síwájú láti láyé àkáàkú. bóyá tó bí ayé ti bí ọmọ ẹ̀ máa ṣe kó máa mú kó máa ọ̀dà káàkiri wá láyé nìyẹn. bẹ́ẹ̀ sì dáa fún tó ní ni. sẹ́wọ̀n kí abẹ́sí àwọn láyé àríyá àríyá ọ̀pọ̀lọ̀ wò ọmọ wa ní kéye pé ọkọ láyé àwọn ọ̀pọ̀ láyé òtúmọ̀ láyé àwọn òtúmọ̀ láyé àwọn nǹkan ìyẹn tọ́kọ́ wọn padà wá sí àwọn ẹ̀sìn ìṣẹ́ lọ́lẹ̀ lọ́wọ́ fún wa délé kéré pé pé torí tó bẹ̀rẹ̀ náà ayé fún yẹn á kọ́ lọ́kọ́ la pẹ̀lú wáyé ayé fún á sùn lọ́kọ́ la ayé fún á ẹ̀rí pé wọ́n àdéhùn náà àdéhùn sọ̀rọ̀ wọ́n àdàtàrà ọlọ́run ni àzálìkù máa àzálìkù máa dà àdà ìbáyé ẹ̀kọ́ wọn ti sọ̀ dáa ti mọ̀ sàkà ìnáwó wọn bá ń sọ wọn kalẹ̀ nítorí kí ni káwọn ẹrú ti ló lè máa fi wọn kú lè máa lọ sàkà ẹ̀wọ̀n náà ni. kì í ti pé bóyá ẹgbẹ́ yẹn lọ́wọ́ fún wa lọ́wọ́ torí ìtọ́jú ọ̀rọ̀ mi wà. tó wọ́n ti tẹ̀sí lọ́wọ́ wọn lọ́wọ́ ẹ̀kọ́ orúkọ ọ̀pọ̀lọpọ̀ wa ń náà ká ìtọ́nà tẹ̀sán yẹn wá sí láyé gẹ́gẹ́ àtúntà díẹ̀ tẹ́lẹ̀ máa jáde láyé lé láyé tó kọ́ ọ̀dọ̀ ẹ̀jẹ̀ àráyè ah, ni ah, ẹ̀jẹ̀ á ti hù àyè ti á ti ọ̀ padà ráyè lọ́kẹ̀ ìyẹn ó padà ráyè lọ́kẹ̀ kúrò àti ìdílé wa ti kú ọ̀láyé yóò wà sí sáré láyé ọ̀rọ̀ yà ní ọ̀láyé tí wọ́n bá mú un lóde tí wọ́n bá mi sí la tí wọ́n fẹ̀jẹ̀ àwọn ọ̀tọ́ àmọ́ yìí rẹ̀ nígbà bá lè fi páìpù rẹ̀ wọ́n wọ́n gbé òsì mi yọ máa ní wọ́n kú ní bíi ìjọba àti ojúmọ́ ní ojúmọ́. wọ́n sí tẹ́ẹ̀sì wọ́n tẹ́ẹ̀sì ní tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ lòdì. yóò láyé wọ́n yẹ orí ti mú wa. gbogbo mọ̀ dájú gbogbo

mo ti dájú ìlú kankan lọ nígbà táwọn kó wáyé ayé àti ìwádìí bàbá àti ìwádìí ṣùgbọ́n tó náà wájà láyé á nà ọ́ lẹ̀ mí báwo kò wúlò mà ọ́ sì là ṣe mo ti dájú láyé ìlú kankan lọ kíláàsì ìgbọ̀lọ́ òjọ́ tó bá yẹ kí àwọn oníṣẹ́ lọ́wọ́ wa tó bá dá ní ní wọ́n ní pàṣẹ kẹ́ni ní wọ́n bá kàn án kó àtọ̀ mi bí wọ́n jọ bá àwọn àti wàhálà àtàrà. bí

ọ̀gá ọmọ ìdílé rẹ̀ á fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí ibẹ̀ lọ́dún ọwájú ẹ̀ka tí káàsì lẹ́gbẹ̀ẹ́ kan ní ìlú ló fẹ́ abẹ́ ọkọ̀ alẹ́ ọ̀pá ni bí kò máa lè káàkiri lẹ́nu yẹn. bọ́ọ̀sì kì í yẹn ní kó kẹ́kẹ́ wọn ti ní sára náà bàbá ìdí àbọ̀ lọ́pẹ́ fún omi sí ni kó kù náà kí ló ń tẹ̀lé ọ̀nà. Gbogbo tó bá ṣe káyọ̀ yóò àwọn ni wọ́n mú sẹ́nu mú ẹ̀ tó àwọn ni wọ́n ń tẹ̀lé sáré. Bàbá òun lọ́dẹ ní akọ́ parí lẹ́yìn rẹ̀. Ìyẹn ló tẹ̀lé àwọn ẹni tó bá ọ̀gbọ́n lọ, wọ́n ti àwọn ọ̀gá ara rẹ̀. Ìjà máa kọ́ ọ̀gá àjọ ọ̀rọ̀ ọ̀gá rẹ̀ lálọ́ dàbí làmínà Mùsùlùmí sọ̀rọ̀ mọ́ wà ní sẹ́nà. Bẹ́ẹ̀ ló mú kan ló mú ọmọ ẹ̀sìn máa kéwì àti ní àìsí pa ló bá mi iná ní ìlú rẹ̀ ọlọ́mọ ti àdínní ọ̀la ọ̀la àkàrọ̀ ọlọ́ọ̀la ọ̀gbọ́n rẹ̀. Àbájọ rẹ̀ àmì ilé ni àwọn ìpadà sí ilé ẹ̀kọ́ wa sí mo ti sá ẹ̀kọ́ tuntun àti fourteen forty two fourteen forty one tí wọ́n lá ní ilé ẹ̀kọ́ wa ti gbéra pọ̀ pẹ̀lú ẹ̀kọ́ tuntun tí a ti máa ń fi ọlọ́dún nígbà tí a bá ti tọ́jú ilé ìṣètò ìkànnì ilé ní a máa bẹ̀rẹ̀ sá ẹ̀kọ́ tuntun tọ́jú ilé tí ó bẹ̀rẹ̀ ọ̀nà báyìí láti fi kọ́tọ́ ní àwọn wa bákan náà wàtà àtẹ̀jẹ́ fún àwọn ọmọ wa fọ́mọ bí àtẹ̀ wọ́n jẹ́ pé ó bá jù òun náà àtẹ̀jẹ́ ọdún bá bẹ̀rẹ̀ ó bá jẹ́ àárín ọdún ìgbà tí báyọ̀ bá lọ sí ẹ̀dá máa ṣe kọ́nà pàtàkì láti sàmú ní ogun ní ẹ̀jú ọ̀dà àbọ̀rọ̀ ọlọ́run ọgbọ̀n abẹ́rẹ́ ọ̀sán káàdì ọ̀nà ńlá nígbà tó ọlọ́run ti láti sọ̀rọ̀ ìpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti láti láyé ọlọ́run bá ní pẹ̀lú wa ọ̀dà àbọ̀rọ̀ ọlọ́run ọgbọ̀n farati ko kero de no na ko dawa me o akala ko ne jo balu balu ko na ya mu awan ko ma tsara ko wa dawa me o ala ko sta da ala ko ko ko no pata da ba to ba de o wala da ala o dole ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا الصبر وثبت أقدامنا وانصرنا على القوم اللهم إنا نعوذ من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم حسن فقط من الأمور كلها وأجمل من الدنيا وعلى الآخرة اللهم انت رجل الدعاء قوتنا باجابتك وقدرنا كما عملتنا واجبنا كما وصل جلال الكرام انك لا تخلف من هذا وصلى الله وسلم على سيدنا محمد واله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك